ọ̀kọ́yọ̀ ṣe ìzákun ọ̀kọ́yọ̀ nínú àwọn ìbéèrè tó tún wà bí oníbéèrè sí ìbéèrè wọ́n yẹ dákun ìjẹ́ ń bẹ nínú àwọn èèyàn gbà fún ọmọ obìnrin tí ó bá ti bàlágà láti máa lo ìkọ́rù gẹ́gẹ́ bí òfin ọ̀wọ̀lá ìzákun ọ̀kọ́yọ̀. tí ọmọ bá ti bàlágà lọ́mọ obìnrin ó ti ṣe ọ̀ràn yẹn kó máa lo hijab kí náà pè ní hijab òun náà ní kó ara rẹ̀ àwọn bí kan bẹ tí ẹnu kó lọ́dọ̀ àwọn olùmọ̀ ó mọ kọ́ba òun náà ní gbogbo ara rẹ̀ yàtọ̀ sójú àtọwọ́ eléyìí òun ní ọ̀rọ̀ àwọn olùmọ̀ wọ́n fi ara wọn lórí ẹ̀ ṣùgbọ́n àtàwọn tí ó gbà wípé ọ̀ràn yẹn ni gbogbo ọ̀nà gbà wípé èyí tó dáa jù òun náà ni kó bo ojú rẹ̀ bìmáàná ìkìyàrú alfadila kásẹ̀sà èyí tó lóore jù òun náà ni kí ó kọ́va ojú ẹ̀ ṣùgbọ́n tàbárẹ́ni tí kò tí ṣe léyìí kò túmọ̀ sí wípé ó ti wá di ọ̀ranyàn gbágbáàgbà tí yẹn sọ pé dátì tó bá ṣe pé ìtẹnìyẹn gbàgbọ́ òun náà ni pé kì í ṣe ọ̀ranyàn kódà ó lè dé lẹ́bù òun àti ìyàwó ẹ̀ pé òun ò gbà pé ọ̀ranyàn ni òun ò tí ó sì lè má gbà ipò ọ̀ranyàn ni ṣùgbọ́n kò sáláì máa lò tóró mà kó òun ní ọlọ́lá ṣùgbọ́n èyí tó jẹ́ ọ̀ràn àyàn tí ò sí èméjì ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí aya alukur'an ṣe wá ọ̀pá nàbì láṣẹ. wọ́kúl kíni yá yọ nàbí kúlẹ̀ àdúwàjìkà wọ́n bànájìkà wọ́n ní sáà ilmú níní yóò dé ní àlẹ́yìn náà min jalabibihin kan dàbóra jàlábíà jẹlibáàbù wọn jẹlibáàbù sì ni tí ń wá látòkè tí ó kọ́va ògbó ara délẹ̀ ọ̀rọ̀ lórí ìjẹ́ ní kọ́ọ̀b torí pé olóhùn ní kọ́ọ̀b ọwọ́ gbẹ̀yìn ló tó yọjú kí wọ́n pè ní kó tó yọjú torí pé níta pè ní kọ́ọ̀b ní níta lu níta lu níta fi ń jẹ́ ní kọ́ọ̀b nù torí pé kí ni wọ́n fi ojú lẹ̀. in fact ìpìlẹ̀ ní kọ́ọ̀bù kejì ní kọ́ọ̀bù tá à ń rí lóde òní ojú ẹyọ kan ṣoṣo òun náà ni wọ́n fi ilẹ̀ fil asil nígbà tọrọ ní kọ́ọ̀bù bẹ̀rẹ̀ asájúlù ní sájúlù kéèyàn da in fact èyí tó súnmọ́ jọ ewé táwọn zùmọ̀rá máa ń lò yẹn tí wọ́n bò látòkè délẹ̀ ìyẹn ní jẹ́ ẹ̀rí pé wọ́n èlò ojú kan àwọn èsì kìnnì kan so but with time ni anẹ́kọ́b ló wọlé nẹ́kọ́bù ní èyí tí yóò lu ẹ̀yìn ju tí wọ́n fi rí náà. نعم ومن حديث يا عائشة حديث عبد الله بن عمر يقول ولا تنتقب المرأة kọ́dọ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ lu ojú ìyẹn ní kókó lo nìkọ́ọ̀bù sí ojú nígbà tó bá wà ní hajj torí pé nǹkan yẹn nígbà náà tá a bá wé nǹkan yẹn mọ́jú wọ́n kàn á fi ẹnu ojú ẹgbẹ́ kan tí wọ́n máa fi rí so with advance ló padà di nǹkan táwọn yẹn ń ṣe ní sísọ tí ó wà báyìí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìtọ́fẹ́ ṣe náà ni kó kọ́kọ́va ojú pàápàá jùlọ ojú náà níbi tí ẹ wà wájú tọ́ tó bá ṣe pé ẹni tó rí i pé ètò dà tó gbà pọ́nra yẹn ni ní kété tó bá ti rí i pé ọmọ ti di ó ti bàlágà lóbìnrin láti gbà náà. ó leto ó sì dá ó wà encouraging àwọn tó bá ṣe pé ó ní reason kan àbí kankan fúngbà díẹ̀ náà kọ́lù yẹ̀kùn pàápàá jùlọ rú àwùjọ wa yìí so ọmọ tí ó lọ le wee ọmọ tí ó ṣe ó lè jẹ́ pé ìnira tí ó rò pé ó wà ń bẹ̀ pàápàá jùlọ secondary school but lẹ́yìn ìgbà so kò yẹ kéèyàn mú nǹkan torí pé wọlé láì wá ti wá ó ti kó ní gbogbo àwọn wàhálà tí ó máa kọlù ní wọn ní kinní kan wọn ní yóò ṣe wàhálà wọn ní yóò ṣe kinní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìmúra mùsùlùmá lóbìnrin kì í ṣe nǹkan tí ó yẹ kéèyàn fi ọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mú o béèyàn bá fẹ́ kí àwùjọ kó jẹ́ àwùjọ mímọ́ abẹ́ olúwa kọ́mọ́sà fi ẹ̀sìn rẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn.